Bola Ahmed Tinubu ti get away pẹ̀lú so many things ní orí wa ní Lagos state Bola Tinubu ti get away pẹ̀lú so many things lórí wa ní Lagos state Ọlọ́run bá ṣe ó tún get away pẹ̀lú àwọn kankan ní Nàìjíríà láti 1999 ó ti get away pẹ̀lú so many things láti 1999 ṣùgbọ́n ìwà àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí òun ni ó fẹ́ mú bàtà ẹ̀ láti ró ní àròjù ní tó bá dẹ̀ mú bàtà láti ró ní àròjù ó ṣetán láti fẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n manage Bọ́lá Tinubu wọn ò mọ̀ wọn ò dẹ̀ fẹ́ gbà pé nǹkan ti yàtọ̀ nǹkan ti yàtọ̀ sí ayé àtijọ́ torí àwọn tí wọ́n manage ẹ̀ ní ayé àtijọ́ àwọn ni wọ́n aid ẹ̀ láti lè get away pẹ̀lú so many things most especially ní Lagos State gbogbo àwọn yẹn dẹ̀ rèé tí wọ́n jẹ́ foot soldier ẹ̀ wọ́n ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀ tírélà ti gba àárín púpọ̀ nínú wọn kọjá ìmí ni wọ́n ti dàgbà ìmí ti rówó ìmí ti rí family èmi dẹ̀ ti rí pé ọ̀nà tí ò tọ́ òun ni àwọn ń lọ so púpọ̀ ni wọ́n ti padà lẹ́yìn ẹ̀ àwọn tí wọ́n manage ẹ̀ nísìn àwọn tí wọ́n fẹ́ tì wọ́n fẹ́ tì wọgbó ni bí wọ́n ṣe ti eégún gbàngbó ṣe wọ Karena ní Lagos Island fún ẹ̀yin tí ẹ bá mọ eégún gbàngbó ṣe eégún ńlá kan ní àdúgbò olówógbowó ni tí ó máa wá sí area campus láti wá ṣeré eégún kan náà wà ní òkè pòpò tí wọ́n ń pè ní agodongbo àwọn ọmọlẹ́yìn agodongbo àtàwọn ọmọlẹ́yìn Gbangoṣe máa ń jà wọ́n wá falẹ̀ fún eégún Gbangoṣe wọ́n ní kó má dé Kàrẹ́nà Kàrẹ́nà ní borderline sí ibi tí eégún agodongbo wà onílù kan wà tí wọ́n ń pè ní Aminu ó wá ń lu bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò ó tún wá lu ilé babọ́mọ kì í bọ́mọ lẹ́rù wọlé bí eégún Gbangoṣe ṣe wọ Kàrẹ́nà báyìí sọ̀kalẹ̀ ibẹ̀ ni eégún yẹn wọlẹ̀ si, ibi tó ń jẹ́ karena nìyẹn so àwọn tí wọ́n ti eégún gbàngbó ṣe tó ti wọ karena irú èrò orí wọn ló wà lórí àwọn tó ń manage Bọ́lá Tinubu ń sìn torí no doubt Bọ́lá Tinubu bàbá ọba ni ó ti fi ọba oríṣiríṣi ó ti fi jẹ nínú àwọn ọba tó fi jẹ yìí àwọn tó ṣe mú yọgàn wọ́n pọ̀ nù wọn àwọn tó ṣe mú yọgàn wà nù wọn òun ló fi bàbá vice president Ọ̀ṣínbàjò jẹ ó fi Rájí jẹ ó fi ọmọlàjẹ èyí tó lágídí yẹn akínwùmí àbọ̀dé ó fi jẹ òun náà ló fi arìndínlẹ́jẹ́dẹ́ sanwó-olú òun ló fi jẹ wọ́n pọ̀ lóríṣiríṣi tó ti fi jẹ tó dẹ̀ jẹ́ pé àrídùnnú wà nínú àwọn tí ó ti fi jẹ lóríṣiríṣi bí ó tiẹ̀ ṣe gbogbo wọn kò bá dáa kí Bọ́lá Ahmed Tinubu kó mú nínú àwọn tó ti fi jẹ yìí kó fa ọwọ́ ẹ̀ sókè kó ní káwọn ọmọ Nàìjíríà àwọn Yorùbá kí wọ́n dìbò fún torí kò sí ètò bà lójú jẹ́ nínú púpọ̀ nù àwọn tó ti fi jẹ yẹn so tó bá fẹ́ gbé ipò bàbá ọba tó fẹ́ gbé bẹ́ẹ̀ ọ̀tẹ̀ as life champion ẹ̀yin tẹ̀ mọ́kẹ́ advice ẹ̀ torí absorber tó kù ní ara ẹ̀ tí haúsá bá yọ ṣọ́ọ̀kì yẹn kó má yẹ pé gbogbo dúkìá tí ó ti jí kó ní èkó àìsàn ló fi máa wò àbí tí irú àwa yìí tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan ní lọ́wọ́ nípamọ́ fún tàbá dáàbò àfàìmọ̀ kó má yẹ pé orí kàmpéènì àmúsọ́fà tó kú ní ara ẹ̀ náà ló máa yọ ṣùgbọ́n kí ó tó dìgbà yẹn kò bá dáa kí àwọn tí wọ́n ń tàn àwọn tó ń manage ẹ̀ kí wọ́n advice ẹ̀ kí wọ́n rán létí 1978 sí 1979 tí chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n fa ọwọ́ venerable Aláyọ̀dé tí wọ́n fà sókè as Ọ̀yọ́ state governor tí àwọn ọ̀dọ́ àtàwọn kan tí wọ́n fárígá tí wọ́n ní Bọ́lá Ìgè ni àwọn fẹ́ àwọn ọ̀dọ́ fárígá against Baba Awólọ́wọ̀ wọ́n ní Bọ́lá Ìgè làwọn fẹ́ wọ́n di ìbò primaries ẹlẹ́ẹ̀kínní wọ́n nà Aláyọ̀dé wọ́n di ẹlẹ́ẹ̀kejì wọ́n nà Aláyọ̀dé gbàtọ́ tún di ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n nà Aláyọ̀dé Baba Awólọ́wọ̀ káwọ́ sókè ó yẹ kí wọ́n máa lọ àwọn tí inú ń bí lọ́jọ́ náà lọ́hùn wọ́n mú ọ̀rọ̀ yẹn àti yan ọjọ́ náà wọ́n dì í sí aṣọ wọ́n tọ́jú ẹ̀ ó ń gbóná ìgbà tí ó di 1998 tí ọ̀rọ̀ Abíọ́lá ti ṣẹlẹ̀ tó ti lọ wọ́n wá ní kí àwọn Yorùbá kí wọ́n lọ mú èèyàn wá láti wá jẹ president kí wọ́n lè compensate wọn fún ti Abíọ́lá àwọn aláwùsá àti àwọn ológun wọ́n ju ọwọ́ lẹ̀ fún Yorùbá Bọ́lá Ìgè wá jáde ìgbà tí Bọ́lá Ìgè jáde àwọn tí wọ́n tọ́jú ọ̀rọ̀ náà nígbà tí bàbá Awólọ́wọ̀ ní seventy eight seventy nine pàtó di 1998 tí Bọ́lá Ìgè jáde wọ́n wá lọ mú Olúfàlàyé wá Olúfàlàyé tí ò níbi kankan rè Olúfàlàyé tí ò tiẹ̀ ní kankan tí ó fẹ́ fi contest against Bọ́lá Ìgè wọ́n wá gbèlú wàhálà wá bẹ̀rẹ̀ yánpọnyánrin wá túká ó tú síta àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ń bára wọn jà lóríṣiríṣi àwọn Haúsá àtàwọn ológun wọ́n wá lọ sínú túbú wọ́n lọ mú ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n fi jẹ president pé ṣèbí Yorùbá lẹ́lẹ́fẹ́ yorùbá lẹ ló kàn yorùbá náà láti fi jẹ pírẹsidẹ́ǹtì yìí ẹ̀ ṣáàdẹ̀ lè dákẹ́ wọ́n wá ní bàbá Ọbásanjọ́ ò ṣe kọ́kọ́ fún ilẹ̀ yorùbá wọ́n ní pírẹsidẹ́ǹtì yorùbá ni bàbá Ọbásanjọ́ kò ṣe kọ́kọ́ fún ilẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ má gbàgbé pé haúsá ló fi bàbá Ọbásanjọ́ sí ibẹ̀ so ìdí èyí kí ọ̀rọ̀ Tinubu kó má di nǹkan tí haúsá máa yọ ṣọ́ọ̀kì tó kù ní ara yẹn tí wọ́n máa yọ ṣọ́ọ̀kì tó kù ní ara ẹ̀ kó má yẹ pé àìsàn ni ó máa fi gbogbo dúkìá tí ó ti jí kó má yẹ àìsàn ló fi máa wò ẹ wo haúsá. my name is alhaji mohammed murtala i'm a grassroots politician i'm here to beg you to come and contest for the president of nigeria 2023 because it is the turn of a Southeast to produce the next president. The Southwest have taken their slots, the Northerners have taken their slots, the South South have taken their also. It is the turn of an Igbo man to take it. And we need somebody like you because you are very energetic. You can travel from here to anywhere. If there is trouble in Meduguri now, you will be in Meduguri in less than an hour. You are a sure man, we know we have your record. Thank you, Your Excellency. Please, we are appealing you, sir. Help us and come out. That body Hausa nìyẹn o. Hausa tí Bọ́lá Ahmed Tinubu tí ó lérò pé wọ́n wà lẹ́yìn òun. Ìran Hausa ni Buhari tí Bọ́lá Tinubu gbélé àwa Yorùbá ní orí tí inú àwọn èèyàn kan rẹ̀ dùn ní ọjọ́ sí. Hausa náà ló ti wá jáde tí ó lọ bá Ọ́jì Úsọ̀ Kalu pé kó wá jáde fún president orílẹ̀-èdè Nàìjíríà. Tó bá yẹ àwọn Hausa náà lọ máa bá àwọn kòbòkòbò pé kí wọ́n wá jáde. Àwọn náà lọ máa bá àwọn Yorùbá kan pé kí wọ́n wá jáde tọ́ba jáde tí yorùbá jáde tó gbé yorùbá lé wa lórí àwa wa sunkún pé ẹ kò ṣe kankan ṣùgbọ́n ẹ má gbàgbé pé haúsá tí bọ́lá tinubu tó gbẹ́kẹ̀lé yìí àwọn náà lọ ti lọ ń bá àwọn ẹlòmíì pé kí wọ́n wá gbé igba ipò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà torí ìwà àfihèmí àfihèmí àfihèmí tó ń bá bọ́lá tinubu jà ìwà àfihèmí àfihèmí tó ń bá bọ́lá tinubu jà àfàìmọ̀ kó má jẹ́ pé èyí tó kù ní ara ẹ̀ haúsá máa yọ shock tó kù ní ara ẹ̀ kí ojú ẹ̀ tó jà ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ̀ sọ fún un. So, guys, I, think uh, those who have been criticizing Bola Tinubu here and there, somehow, <laughs> somehow, they still love this man because I don't know why you are advising him not to go to where he wants to go. Just the same way people advised him in 2014 when he was trying to merge eh, with a eh, Buhari to have relationship with Buhari, they, a lot of people came out. They reminded him of what has been happening, which, of course, he's always coming out, or people always say on his behalf that, uh, oh, he knows how to play politics and what have you. But he went in. Some people said, oh, he knows what he's doing. And at the end of the day, all of the things that people reminded him of, but just because of his selfishness and um, personal interest, he didn't listen. Um, because some people still believe that he knows what he's doing, and some people are just aiding him. Just go, just go, because they know that something is going to fall for them as well. so they don't even tell a child not to go and put his hand in fire on fire if you want to put your hands inside fire good and fine you have a, a very bitter experience and you can imagine the same people are still going about these guys they, eh, they are strategizing themselves some will go uh, to igbos just like uh, you are, can see in that video that person that who is talking about uh, talking to ojuzokalu oh you are the best you are this you are that so if you that you have been criticizing him, you are not still telling him, you are still advising him. That means uh, you still love him uh, somehow. So I don't think there's any need for anybody to listen to or to advise him because to him and to his supporters, he knows what he's doing. At the end of the day, like they always say, the end will justify the means. Let the end justify the means. But if you know what you want, you go for what you want as citizens. If you know that you want to vote for him, fine. If you know that you want to get something from him because of that, and if you know that you don't, you don't believe in him, just like uh, Ojodu, one of the chieftains, APC chieftains, saying that uh, they are threatening him because he doesn't believe in his presidency. He doesn't believe in, and they, they are calling him all manner of names, that is a traitor, is a betrayer, after he has made him, after he had, you know, all those uh, sentiments and blackmailing. And the man said he's not going to stand for that. He's not going to bow to such pressures. So guys, let's know your thoughts on this.